ẹ ǹlẹ́lẹ́ alára ìjọ̀sá ọmọ amúrin kàndọ́gba agogo mo kí nílé ajírọ̀ ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wárangó àga àmọ́ta èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ́dínlógún ẹ̀yin baálé ilé yìí ẹ̀yin baálé àdúgbò yìí ẹ̀yin ọba ìlú yìí ẹ̀yin ìjòyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé bóò ni ṣé mo bá yín dáadáa ṣe lè dáa sọ̀dẹ́ dùn sára le àjíǹde àárọ̀ ọmọ jẹ́ fún gbogbo wa akandọ́ra awikonko ló kọ́ tèmi àjẹwọ́ àrò ni mi awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí n pè kó àkókò yìí níbikíbi táfẹ́fẹ́ kínní ń fẹ́ dé tẹ láǹfààní àti bá mi pàdé tẹ láǹfààní láti gbọ́ mi tàbí láti máa rójú mi àánú olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ ojú òye wa ò ní fọ́ ìtì inú àti tòde wa ò ní di lágbára ọlọ èrè lójú owó rí èrè láàmú fojoojúmọ́ ayé wa rí èrè láàmú fojoojúmọ́ ayé wa gbọ́ ọ̀rọ̀ fọ̀ ọ̀rọ̀ bànújẹ́ àní fetí wa gbọ́ ntí ó gbòmejé lójú wa yàtọ̀ sómejé ayọ̀ kò ní ṣẹlẹ̀ sí wa àní fojú wa rí àwọn ẹkún tá a fẹ́ máa sun òun náà nígbà tó ọmọ wa bá mú wa lọ sí mansion tó kọ́ tàbí tó kọ́ fún wa ìgbà tó mọ́ bá ra mọ́tò ṣe wá ń bàdé tó fi ṣe surprise ńgbà náà lomi ayọ̀ máa ń jáde lójú òbí ẹni lágbára ọlọ́run omi ayọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ò ní dẹ́kun ẹ̀ nínú ilé gbogbo wa having said that lórí ètò lónìí ní tí mo fẹ́ gbéyẹ̀wò tàbí tí mo fẹ́ kájọ gbéyẹ̀wò torí pé ọ̀fun wo ìwòrìwò ń tá a bá dìjọ wò ní gún gẹ́gẹ́ ìsínwó ìkòròwò níta abájọ wò ni mà á gún gẹ́gẹ́ bójú bá rinjú àlá máa ń tọ́ ni òun náà ni lọ́rọ̀ lórí ọ̀rọ̀ bill tí àwọn house of representatives tí wọ́n ti pass tó ti pass second reading èyí ò ní pé kí àjọ FRSC Federal Road Safety Corps kí wọ́n máa gbébọn dání káàkiri well ìlú gángan lọ̀rọ̀ ọ̀hún bó bá kọjú sẹ́nìkan kọ̀yìn sẹ́lòmíì oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n gbìyànjú láti gbé ipò yìí ẹnu àwọn kan ní tọ́ dáa ni àwọn kan lọ́ dáa ṣùgbọ́n àwọn kan ní kíni wọ́n fẹ́ẹ́ fi ṣe ìpín òun wá lè mí ìpín mẹ́tẹ̀ẹ̀ta náà ni ìdí ni pé gbogbo nǹkan lọ́gbà fi èsì gẹ́gẹ́ bí iṣẹ́ tí mi yàn láàyò gẹ́gẹ́ bí analyst káyé ọ̀rọ̀ rẹ̀ síra wọn níṣẹ́ tèmi èmi náà máa ní stand bébí ni mo fèsì ntí mo rò ń pa rẹ̀ lélẹ́yìí bàbá wò dáadáa kí ló dé tí house of rep ó fi ronú kan ìbọn gbígbé káàkiri fáwọn pro safety lára àwọn bíi tán pass foro safety òní kó jẹ́ pé àwọn ni wọ́n máa take control gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ lójú òpópónà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé wọ́n fẹ́ mú iṣẹ́ àwọn fíàìwò kúrò lójú òpópónà wa pẹ̀lú àwọn míì náà táwọn náà ń dúró zero náà so gẹ́gẹ́ bí àlàkalẹ̀ inspector general police à ń wo particulars fáwọn ọlọ́pàá ó máa di aláfẹ̀rọ wò kò í ṣe léyìí tá a mọ̀ fi pépà wò lójú òpópónà mọ́ so gbogbo àwọn nǹkan yìí ó máa dín èrò ojú òpópónà kù wọ́n fẹ́ kí FRSC kí wọ́n tèkì responsibility ojú òpópónà báwo ni ojú òpópónà ò ṣe ní díjù súnkẹrẹ fàkẹrẹ ńbo lọ́wà ńbo ni jàǹbá ti ṣẹlẹ̀ lójú òpópónà àyẹ̀wé ọkọ̀ wò àwé láńsẹ̀sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so now ngbà tí àwa jókòó wò dáadáa láwọn ìgbà kan tí wọ́n ronú nípa arú ẹ̀ rí ó bóyá road safety àti ọlọ́pàá jọ wọ̀yá àjà tàbá ti sọ́jà jọ wọ̀yá àjà tí wọ́n pa safety tàbí ń pa tá adigunjalè pa road safety tàbí ń gba tí jàǹbá kan ṣe road safety bàbá wa torí pé inú ń bí ni tá a kì náà bọ́lé ńgbà ilé bá jóná tán tínú bá rọ̀ ilé tó ti jóbò láṣẹrìṣẹ èmi wá wò pé nọ́mbà one gẹ́gẹ́ bí ẹ̀ka kan nínú sí ọlọ́pàá tí safety jẹ́ tẹ́lẹ̀ tó dàbẹ̀ ni pé wọ́n ẹ̀ṣẹ̀ yọ wọ́n sọ́tọ̀ gédéǹgbé ni. So because ara iṣẹ́ ọlọ́pàá ni ara iléeṣẹ́ ọlọ́pàá làwọn náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ now táwọn náà bá gbébọn kò sí ní tó burú mbẹ̀ ṣùgbọ́n ṣé iṣẹ́ tí road safety ń ṣe sọ́jẹ́ mọ́ ìbọn gbígbé ṣé wọ́n ní kán wá wọgbó ni ṣé wọ́n ní kán wá rí sí ààbò ìlú ni sógun níjà ńbì kan ni wọ́n ní kán lọ dẹ̀rọ̀ rẹ̀ àbí ìdàlúrú ìgbésùmọ̀mí ní ìṣẹ̀lẹ̀ ńbì kan ni wọ́n ní kí wọ́n lọ dẹ̀rọ̀ rẹ̀ kì í ṣe zero safety iṣẹ́ ajá ò papọ̀ mọ́ tàgbò tàgbò ò papọ̀ mọ́ ti àkùkọ iṣẹ́ tá a fi rájà ni pé kọ́ máa gbó bó bá ràlejò iṣẹ́ àgbò ni kò wọ́n kàn lọ́jọ́ eré lọ́jọ́ ọjà iṣẹ́ àfihàn ni pé kó jí ní kùtùkùtù òwúrọ̀ pé márùn ti lu o tàbí márùn ti fẹ́ lù a kò ti ń tó láti máa jáde lélẹ̀ tó túmọ̀ sí wípé sọ́jà. So iṣẹ́ ogun la fi rán wọn àwọn ọ̀jọ̀gbọ́n máa ń sọ̀rọ̀ kan wípé sọ́jà were trained to kill ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn náà ní láti pa kọ́ sọ́jà láti pẹ̀tù sí láti kójọ no bí ẹ bá fẹ́ pẹ̀tù sáwọ̀ mobile police ní ẹran lọ ẹ kó bọn tajútajú fún wọn mobile police ni tó bá wá jẹ́ pé a fẹ́ dẹ́rọ àlàáfíà láàrin ìlú ọkọ àtìyàwó ń jà ọ̀rẹ́ méjì ń jà wọ́n ń jà lórí ilẹ̀ wọ́n gbà yàwó ara wọn nǹkan kan iṣẹ́ ọlọ́pàá nù road safety ló ní sí ojú òpópónà so ká má da lórúkọ mọ́ sàpà now ńgbà tá a wá ní kí road safety ọmọ gbébọn káàkiri ojú ìwòye tèmi ni pé àwọn sọ́jà gan-an ìbọn ò tí ì kárí wọn tá a ní sí ogun la gbé fún wọn àwọn ọlọ́pàá tí ń bẹ ní station tí ń bẹ ní báràkì káàkiri ìbọn ò tí ì kárí wọn tá a níṣẹ́ tiwọn ni láti gbébọn láti dáàbò bòlú torí kẹ́ ẹ tó rán mobile police wá ọlọ́pàá ní ọ̀kọ̀ọ̀kan yọjú síbi tí wàhálà ti ń ṣẹlẹ̀ o tó bá búrẹ́kẹ́ tán ló tó kan mobile police ìdí ni pé ìjọba àpapọ̀ ní sí mobile police nídìí bí jàgbọ̀ bá dẹ̀ fẹ́jú kọ́ranjú kó búrẹ́kẹ́ gan kò síbi tẹ́ ẹ ti fẹ́ rí mobile police. so having said that lójú òye tèmi èmi wò wípé àwọn nǹkan táwọn house of rep tí wọ́n ń gbé yẹ̀wò tán ń gbé pọ́n tí wọ́n ń kàrámọ̀ misplaced priority ni n ta ni kò bó wọn bọ̀ kò bọ́ ó lóun lè bọ òwú lójú abẹ́rẹ́ nínú òkun láì gbéná dání kí la wí kí ni wọ́n ń sọ. anisuse dín kan ẹlẹ́jọ́ ọdún ni gan-an àti ẹ̀mọ́ bó ṣe rí ni àrò ẹ̀yìn lọ́rọ̀ kí la ń wí kí lẹ̀ ń sọ à ń sọ̀rọ̀ lálùdí ẹ̀ ń sọ ti lálùpọ̀n kò sófin tẹ́ ẹ fẹ́ ṣe tó fẹ́ mú ẹkọ́nọ́mì rú gọ́gọ́ kò sí tẹ́ ẹ fẹ́ pàṣẹ nílé ìgbìmọ̀ yín tó lè mú àlàáfíà wà nínú ìlú lókè ọya ìjínigbé lójoojúmọ́ ní south east ìfẹ̀mí àwọn èèyàn ṣòfò every blessed day so ẹ wá tí ì rí nǹkan kan jókòó lé wípé wàhálà ti ń ṣẹlẹ̀ ní south east yìí kí làwọn èèyàn yìí ń fẹ́ ọ̀nà wo la fi pẹ̀tù sí wọn ọ̀nà wo la fi mú wọn wálẹ̀ lóòótọ́ ara wọn ni wọ́n ń pa ṣùgbọ́n tèmi àtẹ̀yìn bá jọ ṣe látìgbà tí wàhálà south east ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn security agents ló ti ni wọ́n ti dẹ́mi wọn légbodò bẹ́ẹ̀ ni ní south east àti sọ́jà o àtọlọ́pàá o àti civil defence o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ti fẹ̀mí ṣòfò ló ti pàdánù ẹ̀mí wọn korun ni korun ni ó ń dò yìí ká ni kí ni house rep rí ṣe lórí ọ̀rọ̀ south east àwọn house rep members tó wá láti south east motion mélòó ni wọ́n ti move wípé ok o àwọn ọmọ tí wọ́n pera wọn ní ESN yìí o àwọn tí wọ́n pera wọn LIPOB yìí o tí wọ́n ń strike lójoojúmọ́ tí wọ́n ń ṣe sit at home every Monday tí gbogbo ìlú dá paropáro láìkí sọjà tí gbogbo ìlú wà nínú ìkáyàsókè àti dààmúdàbò kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ wọn kẹwàá jọ jókòó bíi tí three hundred and sixty èèyàn bá jókòó sí tẹ́ẹ̀dẹ̀ rí i common solution sí common problem you are not a world leader ẹ ẹ tọ́ sẹ́ni tó yẹ ká máa pè lásòfin ẹ tọ́ sẹ́ni tó yẹ ká máa pè ní ajòfin nkẹ́ẹ̀kan jókòó kalẹ̀ kẹ́ẹ̀kan jẹ òfin wa mọ́ra kẹ́ẹ̀kan jẹ òfin wa mọ́ra wọn kẹ́ wá kílẹ̀yìn ọrùn dẹ́múdẹ́mú kẹ́ máa pínwó kẹ́ẹ̀kan máa kápá gbádá nìkan useless set of people lójú mi yorùbá ní àgbà òní wà lọ́jà kórè ọmọ tuntun ọwọ́ wọ́n nílé òní múná kí baálé ilé ó sùn kàkà yorùbá wá ní bí ọmọ ká bá ń ṣàìsàn nínú ara gbogbo ara ní òpè gbogbo ara ní ṣàìsàn ìyẹn túmọ̀ sí wípé ńgbà tí east ò nísinmi tí south east ò nísinmi tí north east ò nísinmi ó ń affect the whole federation kò sí ibì kan tí ò ti ní affect wa now bàbá ń sọ̀rọ̀ nípa Israel Palestine pé wọ́n ń jà lo and behold ìjà wọn ò affect àwọn méjèèjì nìkan ó affect ọ̀pọ̀lọpọ̀ ìlú ìjà Israel àti Palestine ó wà nínú tó àfẹ́ ti Lebanon lónìí ayé Lebanon ò rójú ìlú tó yẹ pé ogun ti fẹ́ bá yé wọn jẹ́ tẹ́lẹ̀ táwọn náà tó lọ dá síjà Israel thousands of èèyàn ló ti pàdánù ẹ̀mí wọn bẹ̀ thousands of ilé ni ló ti dérú health centers Israel bọ̀m̀bàdẹ̀ ọkàn Iran àmọ́ kan jẹ́jẹ́ mo mi if care is not taken Russia àti Ukraine àwọn méjèèjì náà ń bára wọn jà lo and behold ntọ́ wọn lónìí àwọn ogun tí ń ṣẹlẹ̀ yìí contribute sí because ó láwọn nǹkan kan tí ń jáde láti Israel sáwọn ìlú mi Israel kéré lóòótọ́ ṣùgbọ́n one of the greatest country ní Israel ìkànnú àwọn ìlú tó lágbára jù tó lágbára tó ní nǹkan ìjà ogun ni ìdínànù tó fi jẹ́ pé kíkọlù wọn èèyàn gbọ́dọ̀ rú lẹ́ẹ̀mejì Russia Ukraine ń táwọn méjèèjì ń contribute sí world sí European countries Africa kò ń ṣe kékeré ìwádìí fi hàn wípé ní Russia ní Ukraine wọ́n gbin rice rice wọ́n ń wá sí òun káàkiri Africa Russia lépo epo wọn lọ sí European countries gáàsì wọn lọ sí European countries ṣùgbọ́n ojú tá a fi ṣe bẹ̀kọ́ la fi gbẹ̀kọ́ o nbikíbi tógun bá ti ń wáyé so rọrùn fún ọ kàn ráàyè business bó ṣe yẹ kàn ráàyè normally ọ pẹ̀lú nǹkan tó fa ọ̀wọ́n gógó epo ọ pẹ̀lú nǹkan tó fa ọ̀wọ́n gógó ìrẹsì tẹ̀bá wa wò ó nìsín ẹ rí i pé Russia jìnnà sí wa Ukraine jìnnà sí wa kò sí eléyìí tó súnmọ́ wa ń bẹ̀ táwa sọ pé ẹ̀gbẹ́ wa náà wà ń bọ̀ sí bọ́sẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ilé wa South East economy bẹ̀ tí ò bá ti collapse tán ó ń collapse every blessed day torí pé ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹ̀yẹ ń fẹ́ tajà tẹ́rù ń bà kó tó jáde bó ni ó sì lọ tajà ẹ̀ èmi rò wípé nítorí kó jẹ́ priority àwọn asòfin wa àbí ká sọ pé àwọn asòfin àgbà house of rep àti senate tó ní wípé kí ni yóò unite orílẹ̀-èdè yìí mọ́ kí ni yóò mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí mọ́ kí ni yóò mú àìríṣẹ́ ṣe àwọn ọ̀dọ́ dínkù kí láǹfààní táwọn èèyàn jẹ nínú ètò ìṣèjọba wọn because kí ibì kan bà mí lẹ́rù wípé ọdún mẹ́rin á dẹ̀ pé two thousand and twenty seven á dẹ̀ dé àwọn èèyàn kan dẹ̀ tó mọ káàkiri pé àwọn fẹ́ dìbò àwa náà dẹ̀ ní béèrè lọ wọn pé ibo ni wọ́n ń dìbò lọ ibo náà fẹ́ wọlé sí tán bá wọlé síbẹ̀ kí ni tán a fẹ́ gbà lọ wọn àwa náà dẹ̀ ní béèrè they will come back in twenty fifteen and twenty sixteen ẹ̀kọ́ lẹ̀ ó ṣàtẹ̀ náà wọ́n bá ti lọ ọdún méjì yìí wọ́n mọ̀ wá re-election because majority wọn ti rí house of rep senate gẹ́gẹ́ bí retiring house ibi táwọn fẹ̀yìntì nílé ayé àwọn táwọn ti táwọn kàn jókòó máa jẹun máa gbowó máa gbà láwáṣìṣì máa gba gbogbo ẹ̀ máa ra mọ́tò one sixty million naira fẹ́nìkan ṣoṣo káwọn kàn máa ṣiṣẹ́ káwọn kàn máa pínwó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó táwọn taxpayer ń san káwọn ó pín anyhow kí wọ́n máa yáwó tùlù fúnra wọn nínú budget ìmọ̀ rò pé ìyẹn yẹ kó jẹ́ priority wọn ju pé bí FRSC ṣe fẹ́ gbébọn lọ tán bá gbébọn gbóná ń gbébọn lọ ṣé káwọn náà tó máa yìn wá níbọn ni bàbá tètè dúró ṣé kí wọ́n máa yìn wá ń bọn ni. Ba, ba, bí wọn ò bá rí two hundred naira five hundred naira gbà lọ́wọ́ onímọ́tò kí káwọn náà máa kọ́ọ̀kì bọ́n bọ́n bá ti ń rí wa ṣe fẹ́ rán FRSC kí wọ́n máa mólè ni àbẹ́fẹ́ rán wọn lójú ogun àbẹ́fẹ́ rán wọn lọ síbi tí ráyọ̀ ti wà ṣé pààrọ̀ yúnífọ̀mù wọn náà kí ni tán fẹ́ fìbọn ṣe ìbọn mélòó la fẹ́ kó fún wọn èmi rò wípé ìbọn tá a kó fún FRSC fáwọn road safety kí ló dé tá a ha dẹ̀ mọ́ tàwọn ọlọ́pàá tàbí tàwọn mobile police kíbọn pọ̀ ní gbogbo station tí wàhálà bá ṣẹlẹ̀ náà ló tán wà wọn ò lè ní nǹkan láti defend ara wọn wọn ò lè ní nǹkan láti dẹ́rù bà àwọn tó ń sa tó ń ṣèjàngbọ̀n because orílẹ̀-èdè yìí ti bàjẹ́ to the extent pé wọ́n bá ń fa riot táwọn ọlọ́pàá bá débẹ̀ àwọn tí ń fara yọ̀ọ̀tì gan ò tún bèlè pé ọ̀tá ń bẹ nínú ìbọn tọ́lọ́pàá gbé dání wọ́n tún máa ṣeré ikú fọ́bajọ́ ni wọ́n tún máa ṣàyà báyìí ni shoot me ọ̀yà yín tó bá lọ́ta ní ọ̀yà yín so gbogbo àwọn nǹkan yẹn ló yẹ ká rectify kí ló fẹ́ jẹ́ benefit àwọn ọlọ́pàá oh, wọ́n ní bill táwọn ń pass eh, ó máa jẹ́ kí. Eh, Uh, ẹni tó jẹ́ kí lorúkọ ẹ̀ tó jẹ́ ọ̀gá àwọn FRSC kó ní benefit tó máa tó tọ́ sí uh, and again kí àwọn FRSC kí wọ́n embrace technological assisted enforcement eh, gẹ́gẹ́ bí auto, automatic vehicle local and automated, automated traffic enforcement system oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni wọ́n sọ so, àwọn tó bá fojú wo náà tó bá ṣẹ̀ sófin wọ́n mọ̀ dájọ́ wọn kíákíá all those things gbogbo àwọn gbogbo àwọn yẹn wà relevant lára iṣẹ́ FRSC náà ni ṣùgbọ́n tó ní kí wọ́n máa gbébọn òun ni àwọ̀ ò fi gbogbo ara sọ̀pọ́ọ̀tì kò fi gbogbo ara nítumọ̀ dàbí alára lọ́dọ̀ mi so ò ní wípé náà ẹ jẹ́ kí n gba ìṣẹ́jú méjì ẹ jẹ́ n gba ìṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín God bless you ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o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 clearing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 mo nígbàgbọ́ wípé ẹ gbọ́ àwọn nǹkan tí mo sọ ìjọba ṣòfin kọ̀rànkà lóòótọ́ kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ o àwọn nǹkan tí àwa ń sọ díẹ̀ nínú ẹ̀ ló lè ta sétí ìjọba bí ìbá sí pé bá bújọba ọ̀rọ̀ yín sábà dé tì gbọ́ wọn ọ̀rọ̀ tí ọkàn wọn gbọ̀ngbọ̀n tí ó sẹ́wò mọ́ wọn lára tó lè ní part nínú ìgbésí ayé wa wọn ní lísìn sí i tàbí kí wọ́n gbọ́ kí wọ́n gbọ́ àgbọ́gbọ́n tí nínú bíìlì yẹn kì í ṣe pé gbogbo ẹ̀ náà ni ọ̀dà o lára ẹ̀ ni pé ẹni tó bá jẹ́ deputy call marshal gbogbo àwọn ẹ̀tọ́ tó bá tọ́ sí níbi iṣẹ́ tí ń ṣe òun náà ni kí wọ́n mọ̀ fúnru wọn lára ẹ̀ náà ni um, gbogbo àwọn àjẹmọ́nú owó ìfẹ̀yìntì tó yẹ kí wọ́n gbà lásìkò pé kó mọ̀ tọ́ sí wọn. ok so gbogbo àwọn eléyìí kò sí nǹkan tó bàdí ń bẹ̀ ẹ̀mí tọ́sẹ́gun sí ìtò ní jẹ ọbẹ̀ rẹ̀ níbi abáṣe sí la ti jẹ ẹ̀ ń bá ṣe ń di pẹpẹ gbọ́dọ̀ jẹ ní di pẹpẹ kò sí ẹ̀tọ́ tó yẹ kó tọ́ sí òṣìṣẹ́ kan tèmi àkàndá máa sọ fún pé kò yẹ kó tọ́ sí i ṣùgbọ́n wípé kí àjọ road safety kí wọ́n máa gbébọn tàbí ká sọ yẹn di priority out of card ni kò ní ìtumọ̀ rárá rárá at the end of the day tá a bá kówó rọ̀gùn rọ̀gùn owó tó yẹ ká fi ṣe nǹkan míì tá a kó tá a lọ fi rà bán wálé tá a kó lérò safety lọ́wọ́ bí ìgbà téèyàn kàn dẹ́rù pa wọ́n lásán ni bí ìgbà téèyàn kàn bá wọn wá wàhálà lásán ni because ìbọn náà mọ̀ tí àwọn náà ń tìkú tì àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ńgbà tá a fẹ́ kọ́ wọn níṣẹ́ tráfíkì ǹjẹ́ a kọ́ wọn níbọn yíyìn nígbà náà bàbá wa kọ́ wọn ń bọ̀ yín yìn iye ìṣẹ́jú mélòó la fi kọ́ wọn ọ̀sẹ̀ mélòó ọjọ́ mélòó oṣù mélòó èèlò látún yà sọ́tọ̀ pàfẹ́ mọ kó àwọn tó ti wà lẹ́nu iṣẹ́ tipẹ́tipẹ́ níbọn yíyìn àbáwọn tá ẹsẹ̀ fẹ́ mọ̀ gbà iṣẹ́ láàpè kan mọ̀ gbébọn so gbogbo àwọn nǹkan báyìí ọgbà àrògún àti àròjinlẹ̀ lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹlẹ́yin ṣòfin wa tó bá jẹ́ mi lè bá bi léèrè mi ò sọ fún wípé a ní ìdí senate a ní ìdí house of rep lórílẹ̀‐èdè nàìjíríà honestly they are not function they are doing nothing because ngbà tí house of rep bá descend so low tó jẹ́ pé àwọn ni wọ́n wá ń dá sọ̀rọ̀ Bobrisky very dark man ọ̀rọ̀ tí ò gbọ́n lọ́wọ́ tí ò gbọ́n lẹ́sẹ̀ ní tó fi lè yanjú ẹ̀ fúnra lára ẹ̀ kálukú gbéra wọn lọ kóòtù adájọ́ yanjú ẹ̀ ń bá wọn dá lẹ́bi ń bá wọn dá láre ẹni san fáìní ó fáìní ẹni tí bẹ̀bẹ̀ ó bẹ̀bẹ̀ ẹni tí wọ́n máa dùn wọ́n rì máa dẹ̀ ẹni tí ràn lẹ́wọ̀n wọ́n ràn lẹ́wọ̀n ó ṣe wá di ti house ń karamọ̀ tán ń gbé panel kalẹ̀ nítorí ẹ̀. those guys are individuals. so wọn ò rí nǹkan tó important ṣe mọ́ ọ̀rọ̀ Bobrisky lókù tí wọ́n tán ń gbé pọ́n ńgbà táwọn asòfin bá tiẹ̀ ti ń kàrámọ̀ ọ̀rọ̀ bíbí nàìjà ti sẹ́nitọ̀ ń sọ̀rọ̀ ẹni tó wìn ní bíbí nàìjà ẹni tí ò wìn ní bíbí nàìjà àtàwọn àtàṣò tabatira sòfin ti ń kó mẹ́ta mẹ́rin wá sí àwòsì àwọn ìyàwó mi lélẹ́yìí o does that make any sense rubbish náà ń ṣe ń bẹ̀ rubbish lẹ́ ń ṣe ń bẹ̀ we don't need you because ẹ wà nínú ẹni tó collapse economy nàìjíríà tí wọn bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa house of rep house of um, um, uh, national assembly the entire national assembly ó wà nínú tó collapse economy wa owó tí wọ́n ń gbà wà justified because wọ́n hàn ṣiṣẹ́ owó tán ń gbà kí ni wọ́n ń contribute sí federation nothing yìí ṣe pé wọ́n fowó tá à ń san fún wọn ṣe business tá a padà ń jèrè lára ẹ̀ it doesn't make any sense báwọn èèyàn kankan jókòó kalẹ̀ adẹ̀sán salary fún adẹ̀sán owó rọ̀gùnrọ̀gùn fún wọn wọ́n dẹ̀ ra mọ́tò fúnra wọn wọ́n dẹ̀ lè tọwọ́ owó at any at any point of time ó di níta máa ya owó tù lò sí sọ́tọ̀ fún wọ́n bá já serious pa fẹ́ ṣòfin lóòótọ́ gbogbo speaker ní state kọ̀ọ̀kan ẹ kó wọn jọ sàbújá wọ́n sì ní month wọ́n sì ní three months ní wọ́n ṣòfin tán fẹ́ ṣe láàrin ọjọ́ mẹ́ta kí kálukọ́ dẹ̀ padà síbi tó ti wá ṣùgbọ́n àtàn ti ń gbowó state wọn bóyá owó epo mọ́tò ní federal government ó máa san fún wọn lóṣooṣù ìyẹn máa reduce cost of ìyẹn máa reduce cost of labour cost of governance wa unlike àwọn tán ń rò wípé báwọn bá ti débẹ̀ báyìí káwọn lọ pín national cake ni at our own expense so lọ́dọ̀ mi o tí mo dẹ̀ mọ̀ pé majority náà ń rò dáadáa bẹ́ẹ̀ wọ́n ń rò jinlẹ̀ bẹ́ẹ̀ wípé i need the senate i need house of rep ní nàìjíríà o because káláwọn tó wà ní senate àwọn house of rep tó ń bá ní positive things ní orí ọ̀rọ̀ nàìjíríà lórí àwa nigerians ó yẹ ká ti rí ibi tí wọ́n ti sọ pé àwọn reduce salary àwọn allowances àwọn àwọn gélé ìdànù e àwọn gélé ìdànù e torí high cost of living torí táwọn èèyàn ń là kọjá bí wọn ò bá wá ṣe bẹ́ẹ̀ physically lójú wa ó yẹ ká rí ibi tán ti ń dá salary wọn sí méjì tí wọ́n wá ń fi àfọ̀ ẹ̀ feed àwọn poor feed àwọn masses ìgbà yẹn la fẹ́ mọ̀ pọ́n wà effective kò sí eléyìí tó yẹ pé personal interest wọn nìkan ni wọ́n bá lọ wẹ́ẹ̀ lọ́lọ́run ràn kálukú wa lọ́wọ́ akanda ọ̀rọ̀ Awíkonko àjáwọ̀ àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ wa gbọ́ kí n baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ẹ má gbàgbé o FM radio project mi ah, mo rí mẹ́sẹ̀gì dáàdì mi kan lánàá tí wọ́n ní um, pé instead tí mo fi ń seek fún assistance pé ó yẹ kí n ta share company mi ni mo wá ní wọ́n ṣe é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 after october after december thirty first mi ní sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ so màá fi ilẹ̀ fún ntọ́lọ́mọba fẹ́ ṣe after december thirty first ẹ̀ ní gbọ́ kí n sọ̀rọ̀ nípa project fm radio mi mọ́ so á jẹ́ pé mo ti try pé mo sọ̀rọ̀ nípa ẹ̀ for a whole year mi ò dẹ̀ rí assistant so so ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ nípa grace at opportunity níbẹ̀ lẹ́nìkan ọ̀dẹ̀ ti béèrè ni wọ́n ti fún ní one hundred million naira fún NGO kò béèrè o so kò sábà sí nǹkan tó ń ṣe tó special than others o kò sí nǹkan tó ń ṣe tó special than tí Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ ń ṣe kò sí nǹkan tó ṣe tó special than tí Daddy Freeze ń ṣe and many of us like that but we are talking about grace and some people like oore ṣe kárí mi oore fẹfẹrìtì ṣe kárí mi mi sọ pé donjasi ṣe oore ṣe kárí mi o because ìgbà tó sẹ̀ǹdì owó sí kò kú dárúkọ ẹ̀ ọ̀ǹtì tí yẹn pariwo síta pé òun rí hundred million naira nú àkáǹtì òun o nú àkáǹtì organisation òun ọ̀mẹ́ntọ́ sẹ̀ǹdì ẹ̀ síbẹ̀ ò ṣe é sí pé wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi track òun fún money laundering àbọ̀ wọ́n fẹ́ fi set òun up so mi sọ bẹ́ẹ̀ mo ń sọ̀rọ̀ nípa grace oore ọ̀fẹ́ ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́ọ̀ni máa ń fi sáwọn èèyàn lọ́kàn pé ẹ ṣàánú ẹ ẹ má ṣàánú ẹ àìmọ yẹn tó ní lọ́wọ́ tó ti ọkàn tó dẹ̀ ti gbọ́ nǹkan tí mò ń sọ ti ọkàn wò pé ṣé ń fún wọ́n jẹ́ ń fún jàre tó bá dẹ̀ jẹ́ lómi ni yóò mọ̀ pé promise and fail àwọn pásítọ̀ máa gbowó lọ́wọ́ àtàwọn àfa wọn ní ogun tí ń bá ń jagun promise and fail ni kó lórí ó rìnà rí kò sí ti ń jogun ẹni tó fẹ́ ṣe ọ́ láàánú ni ò lórí ọ̀fẹ́ tàbí kọ́ mọ̀ wù ú tàbí ká mọ̀ kọ́ àánú ẹ̀ sọ́dọ̀ ẹ̀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 three nine three four zero nine one eight nine nine three nine three orúkọ tí mẹ́mbẹ́ Awikonko TV and Advertising Company Limited Awikonko TV and Advertising Company Limited bọ́bá jẹ́ Access Bank ni the Value Heritage Ventures ló wà lórí ẹ̀ Access Bank zero seven eight nine one two four nine three three zero seven eight nine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 Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.